ẹ̀nà jókòó ẹ̀ mọ ká tó máa ṣẹlẹ̀. ẹ máa fún yín lọ́wọ́ mẹ́ta. ẹ tírì látọ̀dẹ̀ mílíọ̀n. ẹ mọ àwọn agan tó ṣe wà ọmọ onílẹ̀ ni wa sixty by one twenty àwọn agan tá a bá rà lọ́wọ́ yín a tún máa tún ta fáwọn ah, ẹ̀jẹ̀ mi. iye tẹ̀sán ti ká. àlàyé kí ló ṣe ọkọ tó ṣe ẹ̀mí àmà náà báwo ni máa fún wọn three million ó ti pọ̀ jù náà tí mo ní máa fún yín one point five million ká kó lórí ilẹ̀ yìí náà. ẹ dákun bínú aláàjì ṣé ẹ lọ mẹ́ka lóòótọ́ ni àbábá yín rè yín bọ̀. mo lọ fúnra mi. àwọn yẹn kan sọ kò pa yín lọ́hùn-ún. <laughs>